ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ẹni tó ti wà kí ayé tó wà ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ọ̀sẹ̀ tuntun ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù yìí lórúkọ jésù ayọ̀ rẹ ò ní dìkorò bí o ti ń gbọ́ mi tó o sì ń rí àmì ṣe lórúkọ jésù o tó múnú rẹ dùn ayé ò ní fi pa ọ́ lẹ́kún orin wa yìí ló wí pé máa fún un ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi màá fún pẹ́ ló ń béèrè lọ́wọ́ mi màá fún mélèé ṣáì láìmoore o màá fún mélèé ṣáì láìmoore o màá fọlọ́run lọ́pẹ́ màá fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi màá fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi mẹ́lẹ̀ ṣàláìmoore ò máa fún mímá ní ṣàláìmoore ò máa fọlọ́run lọ́pẹ́ ó tọ́ láti gbé ọlọ́run ga ẹni tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ tuntun mìíràn lórúkọ jésù ọjọ́ òní ò rí wàhálà ò rí ìdààmú ìjáde àti ìwọlé rẹ kò ní mú àbámọ̀ lọ́wọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ò sọkún ò ríbi ò rí dààmú mo wí nínú agbára ńlá ọlọ́run olùgbèjà wa tí a ní ti ṣe jésù kristi yóò jà fún ọ lọ́sẹ̀ yìí yóò jà fún ọ lọ́nà gbogbo yóò gbèjà rẹ jà lórí ogun àdájà yẹn yóò jà fún ọ ogun tó o lè sọ fẹ́nikẹ́ni yóò jà fún ọ ìṣòro rẹ yóò di ẹ̀rí bí ọ̀kọ̀ọ̀kan ti lágbára tó nípa tirẹ̀ ó ń ṣídìí kúrò nígbà tí ìmọ́lẹ̀ bá dé lórúkọ jésù kristi gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé rẹ kò di àwátì lórí ìgbéyàwó rẹ lórí iṣẹ́ rẹ lọ́nà rẹ gbogbo gbogbo iṣẹ́ òkùnkùn kò di àwátì nígbà tí ọ̀run bi ayé jósẹ́fù wò ó da ààfin rú ó tún lẹ́tọ̀ọ́ lórúkọ jésù kristi ìṣẹ̀lẹ̀